وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ليتي قد الله أشي الصلاة النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين النبي تي الله سبحانه وتعالى بدي كل ما جاء عنه fún gbogbo àgbáńláyé kí a sọ láti náà mọ́ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òṣìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama lẹ́yìn náà àkíra wa púpọ̀ ní ìjókòó yìí àwa lajnatu da'wati bi akademiyatil Badr ṣé mo rí pé aha aléyìn ní àwọn dáwà committee of 14th day academy tí a sọ̀kalẹ̀ sí ọlọ́run tó yìn central mosque ní agbègbè pẹ̀tẹ̀dó síbẹ̀ náà pẹ̀tẹ̀dó ok pẹ̀tẹ̀dó agbára ìgbẹ̀sà àbí tọ́. So nílùú Ògùn state wáyà yìí ọlọ́run bá wa ṣàlékún dáadáa mo kí gbogbo àwọn elétò lájìnà dáwà náà púpọ̀ lèmísìlẹ̀ ha dá fàlìyà àmàlélà àmì lóòrùn irú eléyìí náà ní gbogbo ẹni tí ó bá máa ṣe ipa afẹ́ máa ṣe gbìyànjú irú gbìyànjú tó dáa onírú eléyìí ilé ìdájú àti mọ́lúdì nàbí lọ tí ò lákọọ́lẹ̀ eléyìí ti dájú àti lẹ́yìn látò lè kówó mi lọ tí ò lákọọ́lẹ̀ ìjókòó délé yìí ìjókòó pé a fẹ́ dára wa ní ẹ̀kọ́ ẹni a pè yóò ra àǹfààní kan sí méjì tó ń mú lọlé àwa náà tá a pè á ra àǹfààní kan sí méjì tí a mú lọlé orí ìwọ̀n amọ̀jẹ́ ti gbogbo wa lápapọ̀ pélé ìdá mi ò dáa alhamdulillah ẹ ọlọ́run wa mọ́ta fún gbogbo wa náà ní kíláàsì iṣẹ́ fi máa ń nítẹ̀wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọlọ́dàkùn mọ́ta ìfìlàṣù wa rú àníyàn wa ọlọ́dàkùn mọ́ yí kúrò ní tiẹ̀ o torí pé níjọ́ téèyàn bá ń tirú àwọn jẹ́tà ń ṣe yìí dẹ̀sí dààmú ẹ̀wù dẹ̀sí ná ẹ̀wù wàhálà ẹ̀wù pósítàrí pépà tẹ́ tó fi tẹ́ gan-an ó ti kì dáadáa ẹ̀rọ téèyàn wá sí wàhálà yìí kí ìfìlàṣù nìkan tó wá ba téèyàn jẹ́ tẹ́lẹ̀ látẹ̀yìn àsùbá láti kọ́kọ́ gbéra láti ṣìmáwá ẹwà òwúwàdá tó dé tẹ́rí pé àánú ọlọ́run ni ṣòkè ọwá ti adúrú wàhálà ń kó máa ti kìláàsù bẹ́ẹ̀ ọlọ́mọ ti wá ní àmì látún náà síbà tẹ́sùlà náà rán àmìyà lọ́ndà sì ní àti ibẹ̀ ìdí nìyẹn mo kí gbogbo àwọn elétò iṣẹ́ yìí àwàhálà àkọ́ ni wá kí àwọn ìmáàmù mọ́ṣáláṣí wá ń bí ìtàgbè ní ọlọ́run tó yìn central mosque ó sì tó yé lóòótọ́ ọlọ́run tó yìn tàbí mo kí àwọn ìmáàmù wa ń bẹ̀ ọlọ́mọṣẹ́ bá ń sọ wọ́n lẹ́sàn lórí ìgbà mo débílé ní mo wá rí bí mo ti rí wọn rí àwa ń tá a ti pàdé ìjọ tá a kọ́kọ́ pàdé ìjọ náà ìjókòó mímọ̀ ló dà wá pọ̀ à ń pe dáwọ̀rọ̀ kan ní dáwọ̀rọ̀ tẹ̀lé ìmáàmì Malik as Imam Malik sẹ́mínà ọdọọdún náà máa ń ṣe àmọ́ kòrónà ò dárí ju ọdún tó lọ sí ẹ àmọ́ tọdún ní à ń gbèrú rẹ̀ ọlọ́mọṣà àti ìjà sí ìṣe dáwúrà ní láti máa ń pàdé ọdọọdún náà máa ń ṣe tí bó jẹ́ sí pé dáwúrọ̀ ìmọ̀ ń tẹ̀yẹ̀ púpọ̀ ìwà máa ṣe ìṣẹ̀yìn nínú dáwúrọ̀ alhamdulillah torí <laughs> torí dáwọ́dọ̀ ojúmọ́ lé bẹ̀ báyìí wọ́n wà ẹlòmíràn gbogbo ah, àbá ìdí àbúrú báyìí wọ́n mọ̀ pé ibi ọ̀fẹ́ mi sínú pé ìwọ sáàmọ́ gba wọ́n gba náà sẹ́yìn gbogbo apáta ọlọ́mọta àtàwọn ẹlẹ́sùn lórí inú mi wá dùn ìjókòó kejì tá a tún wá pàdé tí a tún wá pàdé lórí oṣù jọrọ mímọ̀ náà ọlọ́dàkùn má má má tèmọ̀ léwọ́ wá àti ní àtẹ̀yìn àti gbogbo àwa tá àjọ ń dààmú lórí mímọ̀ nínú àwọn ahlus sunnah wal jama'a ọlọ́dàpọ̀ má fi ìmọ̀ má fi ṣe wọ́ wa o mọ̀tà ìmọ̀ tí ó wá sí wá láǹfààní kọ́lọ̀ mọ́tà fún wa wala taj'al ma 'alimna 'alayna wa bala olùwà ní tá a bá wá mọ̀ ọ́n náà mọ̀tò jẹ́ àtẹ̀wò fún wa ni wọ́n á fi ìgbìyànjú wọn alhaji Abdulwasi' ọlọ́run bá wa san yín lẹ́san o ọlọ́run sì gba lẹ́san lọ́wọ́ tí náà yóò bá wa fún yín ní class táwa náà ti ń tọrọ kíláàsì fún ara wa. tọ́pìkì wa ní ìjòkó yìí wọ́n ní Ramadan fursatun qad la ta'ud Ramadan fursatun qad la ta'ud a ní oṣù Ramadan an opportunity which may not return Ramadan an opportunity which may not return wọ́n ní táǹkì ní Ramadan opportunity ni o ìmọ̀ bá fi tú fúrúsọ Yorùbá àǹfààní kan ni o àǹfààní oríire kan ni o kọ́dìlá dàrú àǹfààní oríire ló wá jẹ́ o ó ṣe é ṣe kó má padà wá báyàn bóyá yọ kan tí yóò ṣe láyé èèyàn ó náà lókun bí wá rí tọ́pìkì òun ẹ̀ mọ̀ pé àwọn àfáà ní bẹ lábẹ́ àwọn àfáà àwọn náà ń bẹ lábẹ́ torí pé nǹkan kì í bẹ́ẹ̀ nǹkan kì í bẹ́ẹ̀ والله eh, العظيم، oṣù رمضان داركم tí والله فرصة lọ́nà wàláhì fórsọ́tọ́n kọ̀dílá àtẹ̀rọ opportunity ní fún gbogbo wa a lè mọ́rí mi mọ́ o kódà mo wá rí pé tọ́pìkì yìí wá ní ìyíká tó wá jẹ́ kí nǹkan kan yé wa lábẹ́ rẹ̀ tẹ́rí a lè mọ́rí mi mọ́ o rọ̀jáwù lá o a ní rọ̀jáwù ní o a kàn tàn mọ́ ní o torí kò tí ì sí tó aṣọ èmi àti pé èyí tí ń bọ̀ tó kọjọ́ mẹ́sàn-án mẹ́wàá yìí náà ó lè má bèèrè àdín láyé ìníkọ́ ni yóò máa jẹ́ twenty kí lè ní jẹ́ twenty two kọ́ àbíkọ́ lè ní yóò máa jẹ́ báwọn tọ́ ọjọ́ tó kù yìí ó lè má bèèrè àdín ìdí nìyẹn la ti gbọ́dọ̀ múra wa dáadáa ní tọ́lọ̀ bá kádàrá pẹ́nu ọjọ́ mẹ́jọ méje tó kù yìí èmi àti yín wá lo ayé débẹ̀ rọmọbọ́ọ̀nù padà wá bá wa láyé à opportunity kan ló bá wa wọn opportunity nìtìrí kọdìlá tẹ̀rù ó lè mọ̀ mọ́ o àtiwà tí jáwọn ṣéèkù wa fẹ́ kọ́kọ́ ti fúnra wa ni pé èyí tí ń bọ̀ yìí kémi àti yín ó rí ní ìrí pé bóyá pẹ̀ tá a fẹ́ ṣe rè káàdì rírì kí ni òpin tá a fẹ́ ṣe ta a bá rí ní ìrí pé bó yóò fẹ́ ṣe láyé ní rọmọdọ́nù tó bọ̀ wáyìí a wà wo tààsùn pé bóòlà á wá wà lìjẹ́ náà látara rọmọdọ́nù ah, tún wa muhammad ni pé <clears throat> gbogbo láì jẹ́ náà fi lè rọrùn ọlọ́ wa là gbogbo ẹlẹ́ lẹ́yìn bá anábọ̀ Muhammad sọ kìíní kan ó ní kullu ummati yadkhuluna al-jannata illa man aba kò sí tá ànábì wò kọjá pé àá ládùúgbò ti bẹ́lẹ̀ yìí gbogbo àlùmọ̀ tèmi ò ní wà lìjẹ́nà illa man aba àfẹ́yìn tó bá kàn wó rẹ̀ pé ẹ̀wọ́ èmi ò wà lìjẹ́nà tèmi náà mo fẹ́ wọ̀ ọlọ́dàkùn mọ́ sí ní àfihàn rẹ̀. àwọn sàábé náà wá wo ládùúgbò àlùjẹ́ náà dáa náà bí mọ́ ròyìn yìí ṣe àwọn arẹ́ nìkan tí yóò wá tó kún wà àlùjẹ́ náà. kí lọ ọmọ ìyá àbẹ̀yà rọ̀sùnù wá kárí ànábì tá lẹ́ni tí ó wà lóhun wà àlùjẹ́ náà ànábì ní náà wà ànábì ní ẹni òní pé mọ́n àtọ́ àní tàkọ́lẹ̀ àlùjẹ́ náà wọ́n mọ̀ ẹni tó ṣe pé ń gbà ń bá dọ́rọ̀ lẹ̀ tí mo gbé lánàá lẹ̀ tí mo tọ́ka yín kí ẹ ṣe báyìí tí mo sọ fún yín kí ẹ rìn báyìí òun náà èyí tí mo wá tọ́ka tí mo nawọ́ sí ibẹ̀ ní wá ń tọ̀ alábìnrin wà lẹ́jọ́ náà mọ̀nàgà yìí àmẹ́ni tó ṣe pé ń gbà mo tọ́ka tí mo nawọ́ ó wá mọ̀ mọ̀ bílẹ̀ pé èmi ò ṣe yìí o alábìnrin tọ̀ wakọ́ di àbà èyí ò ló yarí kóhùn wà lẹ́jọ́ náà ọlọ́dàkùn mọ́sẹ̀mí àti onígbìyàn báyìí. tẹwàá àwọn tí ànábì wá tọ́ka wa tó ṣe pé bá bá ilé tẹ̀lé lórí àwọn àlùjẹ́nà ọ̀kan nú ẹ̀ ni àwọn oríire tọ́lọ̀ wa máa mọ́ ṣùjọ ó wá parí ẹ̀ sínú oṣù Ramadan àwọn opportunity ńlá tí ẹgbẹ́ àwọn opportunity yẹn ẹni tọ́lọ̀ bá ní kó rí ṣe àìmọ́wà àlùjẹ́nà rẹ̀ àti kọ́nọ́mọ́ ipe rọmọdọ́nù bọ́ ọ láyé ọ wàrà lè jẹ́ náà wọ̀ wà láàyè wọ́n lọ jìrà rẹ̀ olóògbé sí ilé tó bá ti jẹ́ ògbédà kìyàmà tá a bá ń bá mùsùlùmí kan nínú náà ó náà ní kúkú rẹ̀ wọ́n lọ fara rẹ̀ lé jàǹdàmọ̀ lọ́wọ́ torí ìjọlọ̀ ń làálẹ̀ fẹ́ dánábì náà sí làálẹ̀ kò yẹ kí mùsùlùmí wọn náà àmùsùlùmí ò sí ọwọ́ náà lábírú tán ó tẹ̀lé náà nínú ojú rọ̀mọ́bọ́ọ̀ àmọ́ mùsùlùmí ó padà wọná tí ó fà ní pé gbogbo tá a dálẹ̀ yẹ́rì káàkiri gbogbo ẹ̀ náà ní ìsìn ẹlòmí ló ti wá gbọ́ sí bí ẹnu àfáwọn ó dùn kódà ọmọ wa àti ṣe ní tí ó sábà nílò ojú bá wọn yóò wá kọ gbogbo tá a nẹ́bi sọ ní yóò ta gbogbo ẹ̀ kò wá ní rálì jẹ́nu náà pé olúwa o a máa sọ lọ náà ní àwọn tí ó mú wa sórí nínú Ramadan ẹlọ́dàkùn kì í ọ̀rọ̀ fẹ́nu àbó oníwàásí yóò kọ́kọ́ kà gbáko rẹ̀ ọlọ́dà kó mẹ́jọ aṣọ fẹ́nu gbogbo yìí ọlọ́run yà wá yà fẹ́nu pé fẹ́nu jìnnà sí wa gbogbo kálukú náà tí wàá máa gbọ́ wa ọlọ́run níjẹ́ inú sì wá gbọ́ ọ̀làlùkọ́ àmẹ́kẹ́rì Ramadan fursatun qad la ta'ud ẹjẹ́ ń gbà bí ìwọlé ká lè mọ̀ táwọn àlùfáà fún wa níjọ́ kan àdẹ́gbẹ̀wà Muhammad sallallahu alaihi wasallam ó wọnú mọ́ṣáláṣí wá báyìí ìgbówádé ó wá fẹ́ gun mímbà yìí nínú súnà ni pé mímbà yìí tí ìmáàmù ó bá máa lò ó gbọ́dọ̀ ní stẹ́ẹ̀pù mẹ́ta súnà náà nìyí bí mímbàrí ànábì náà ti ṣe rí lọ. tọ́ ànábì wa wọnú mọ́sálásí ìgbà tí ó mọ gun àwọn stẹ́ẹ̀pì yìí ó gbẹ́sẹ̀ lé stẹ́ẹ̀pù alákọ̀ọ́kọ́ ànábì bá ní àmín. ó gbẹ́sẹ̀ lé stẹ́ẹ̀pù ẹlẹ́ẹ̀kejì ànábì tó sọ pé àmín ó di mélòó bá jama ó di méjì ó tún gbẹ́sẹ̀ lé sẹ́pù ẹlẹ́ẹ̀kẹta ànábì tó sọ pé àmín ó ti wá lórí nígbà tó. ìyẹn ló wá kọlù àtẹ́sí àwọn sọ̀hábà ànábì ò ṣẹ̀ṣẹ̀ mọ́ gbomi gbà lójú wa tèmi tó yàtọ̀ yìí tẹ́lẹ̀ kan ti tẹ̀lẹ̀ àwọn sì fẹ́ máa ń tó ṣẹlẹ̀. wọ́n bá súnmọ́ àtàrí wọ́n wá approach àmẹ́ríkà karamakumullah ẹ̀ tẹ̀tẹ̀ máa gun nígbà lójú wa a sì mọ bẹ́ẹ̀ bá gun amọ̀ títí máa ń lọ. àmọ́ yìí tẹ kùn lẹ́nìí ẹ̀ ń sàmílẹ̀ mẹ́ta ìwọ ló tí éjì ló ṣẹlẹ̀. Annabi ni sallallahu alaihi wasallam ó ní bá a ti ń bi náà nù o ó ní kété tí mo fẹ́ gun bí bàárì mi jìbìrì ìlú ní bá ń sọ̀rọ̀ sí mi náà ní bá ń gbọ́ ó wá wí àwọn gbólóhùn mẹ́ta kan ó ní gbólóhùn mẹ́tẹ̀ẹ̀ta mo wá ní a òdodo làwọn gbólóhùn yìí mo sàmélé lórí ìkànnú àwọn gbólóhùn ọ̀hún olówó kan wá jòkó yìí òun náà làwọn sọ kí ni gbólóhùn náà ó ní Jibrilu ní ọ̀rọ̀ kan mà áhùn sí ọ̀fẹ́ nìkan ó ti ta fẹ́ nìkan ó ti bọ́ fẹ́ nìkan tí ò lè lé mọ́ ó ti tán fẹ́ nìkan tí ò lè jí èèyàn mọ́ tí ò lè róore gbà mọ́ a tálẹ́ ní ọ̀hún Jibrilu Ànábì ló wá dáhùn pé ẹni tó ṣù Rọ̀mọ̀dọ́nù sí bàláyé tó lo oṣù Ramadan ó wá lo Ramadan ọjọ́ kìíní rẹ̀ ọjọ́ kejì ọjọ́ kẹta Ramadan fi ń já sí méjì Ramadan fi ń gbógun ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn Ramadan náà ó tún wá lò yíò náà anábì ní ìbìrìlù wá sọ pé parí odidi oṣù Ramadan tán kò wá ara foríkì ọlọ́run ah ó ti tán fún ẹni bẹ́ẹ̀ anábì ni mo ní àmì ó mọ̀ tán fún un tẹni náà ti ta ànábì ni mo ní àmì kó mọ ta fún tẹni náà ti pokúlùmùsù ànábì ni mo ní àmì kó mọ pokúlùmùsù fún yọ̀mọ́ ẹ dákun tọ́pìkì tọ́wá fún wa ó wá rí bí àbí òrí Ramadan an opportunity which may not return Ramadan ọ̀hún ló bá dúkẹ́ ní àti ìyíra òun ní òṣèlú ta ní àti ẹ lókùnrin torí yẹrí kí fi ń bọ̀ lọ́sàn yìí wàlá yóò ta fáwọn ẹlòmíì ní rọmọdọ́nù yìí èmi àti yín ọlọ́wọ́ bò ní kàwá fúnnu wọn àmì là ń ṣe àmì ò òràn àmà rẹ̀ làmì àdúrà o àmọ́ dídá mi ò ṣe ràn ni pé bóò ni kò ṣe ní lọ lásán mọ́ wa lọ́wọ́ jẹ́ pé jìbìrí ìlú táàdínà fi ṣàfihàn tí ó fi ní ṣẹ ní orí wa ó lásàrí rẹ̀ Ẹ olúwa o, Rọ̀mọ̀dọ́nù níbọ̀ yìí dákun. Oríire rẹ̀ ọlọ́mọ́tà jẹ́ sí o. Àmọ́ bàbá soríire rẹ̀ jẹ̀mọ́ sì wàhálà ni. Èyí tún wá sí wàhálà. Á sì parada Á ń dojú kòkòrò. Á jẹ́ òwú wá ọlọ́mọ́tà sí rọrùn fún ẹnìkọ̀ọ̀kan wa. àwọn ará àdúgbò tí wà lè mímọ́ ní ti wà sí fún níwà méjì sàárà aládùúgbò yìí náà ká mọ̀ pé àǹgbà wá sàgbára àti sàárà àpèjúwe àpèjúwe ni pé rọ̀mọ̀bọ́n ó dà gẹ́gẹ́ bí ilé ńlá kan àwọn bàbá tí wọ́n fa tẹ̀sùbá yìí wọ́n fẹ́ kán gbọ́ mi dáadáa o ẹ máa gbọ́ tí wọ́n fẹ́ mú wáyé bí rọ̀mọ̀dọ́nù ti ríre o rọ̀mọ̀dọ́nù dà gẹ́gẹ́ bí ilé ńlá kan ilé ńláńlá yìí ó wá ní oríṣiríṣi yàrá yàrá kọ̀ọ̀kan rẹ̀ bẹ́ẹ̀ tó gbogbo mọ́sálásí wa yìí mọ́sálásí yìí ó tóbi àbí ó tóbi ó bẹ́ẹ̀ tó dúdú mọ́sálásí wa yìí ṣé wá rí irú yàrá ta ló tó mọ́sálásí àjẹ́ bá ilé wọnú ẹ̀ kẹ́yìn mọ dọ́là tó lágbára jù tán tọ́pírẹ́tì tó wọ́n jù ẹ̀ mọ́ gba dọ́là kéwúlẹ̀ yìí náà tíra rẹ̀ mọ́ ń ká tíra rẹ̀ yìí náà mọ́ ń gba ààrẹ ni ó mọ́ gba dọ́là yẹn àwọn aláàjì wa lè mọ̀ ẹ dákun dọ́là nóòtì dọ́là gé náírà tiwa one thousand nóòtì ló háìtì èwo náà píríǹtì ní dọ́là tó háìtì àwọn aláàjì wa náà láwọn mọ̀ àwọn tó bá ń bẹ́ bí ìbò ni wọ́n mọ̀ yìí ten thousand nóòtì àbí náà hundred note àkùlé jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ìdójúbà ẹ wá jẹ́ amú báyìí ó wà ó wà ó àbí òtí o àwa fẹ́ mú tí ó lágbára pé ká wá rí nóòtì ten thousand notes rárá kí èmi náà nìkan yàn dọ́là kọ́ mo ní o ṣe hàn pé one thousand notes tó háì ju nàìjíríà rí káwá ní bí wọ́n ti kọ one thousand sówó yìí káwá ní ten thousand dollars òmò wa mú dání ṣe pé one dollar lásán èlò làtọ́ yìí ìdúró nàìjíríà four million ẹja mú pé four hundred naira amúdókèrè ẹ pé four something ẹ wá jẹ́ àmọ́ pé four hundred naira ẹ dàpọ̀ four hundred naira times ten thousand lónìí four hundred thousand naira bí ah four million kọ̀ọ̀kan tí wọ́n four million four hundred thousand ẹ four million ni wow ẹni pé ìyóò wò lágbára ẹni lẹ́ẹ̀mọ́ ń pa dọ́là lẹ́ẹ̀kan <laughs> káwá ní ìta amúdání four million ní pépà kan wọ́ọ̀kì là ń sọ ọ́ kan wá kó pépà yìí ẹ dákun ẹyọ ọkọ yìí nìsín ní bá jùlọ mọ́sálásí yìí yóò parẹ́ wọn bẹ́ẹ̀ àbí òde parẹ́ wọn bẹ́ẹ̀ kan wá kó rú ẹ̀ kó wá kú kẹ́kẹ́ nínú mọ́sálásí ẹ gbọ́ bàbá tó ń pa tẹ̀tùbá ní báwí o gbogbo nu mọ́sálásí wá kún fún owó báwọn ẹ wá wò èló ẹgbẹ́ tí ó fún lu mọ́sálásí wà yìí kì í ṣẹgbẹ́ eh, one billion torí tí nóòtì kan bá ti lè wọ́ sí four million naira èyí tí ó kú nínú mọ́ṣáláṣí yìí tírílíọ̀n láàmọ́ wá tọ̀ nínú yàrá tí wọ́n ń bẹnu ọgbà owó kan ló wá kún bẹ̀ báwọn dọ́là wà nìyí o déédéé irú yàrá yìí míì one thousand tiwa tó dá aláìlú yìí olókun ló ẹ̀ one thousand tá a bá lóòdù tá a tó sí ní àyè náà tí ó kún gbogbo mọ́ṣáláṣí yìí ẹ̀rọ bí yóò bá ti ẹ̀wọ́ tírílíọ̀n ó gbọ́dọ̀ wọ bílíọ̀n owó tiwa náà yóò wọ́n ti tó bá wọn àbí àwa náà dúpẹ́ fọ́lọ́ nàìjíríà ìwà ò bàjẹ́ tán. tọ́ a tún wọnú yàrá mi raw gold ó labanú ẹ̀ a wọnú yàrá mi gold tí wọ́n ti fi ṣe neck chain ni àbí hand chain ni àbí earring ni ó labanú ẹ̀ tẹ́gbọ́n tá ń báyìí ọmọ ènìyàn lé ayé yìí tó bá ní kan péré nú ẹ̀ kí ló níhùn ayé dáa àbáyé ò dáa bá kàn ní owó pé one tó kúnnú bí ta yìí lè kan à nínú ayé yìí wọ́n jọ mọ fọwọ́ lálẹ́ ni kódà ó lè mọ̀ mọ̀ kó náà dẹ̀ sí fídíò pé Tinubu jẹ́ kórìí ẹ̀ mọ̀ pé ìjì ti ń gún ni pé àá one thousand note tí mo nínú bẹ̀rù tó bá tẹ̀ wá bẹ́ẹ̀ dógún àá èmi náà ní ìwé mi yóò gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ nísìnyí ìyàwó jẹ́ yóò dolúwa rẹ̀ lẹ́yìn àánú ọlọ́run ọba tá a dúró káwà àwọn àyèbáhùn àyèbáhùn àyèbáhùn gbogbo yàrá kọ̀ọ̀kan tó wá tó báyìí tí gbogbo ẹ wà nínú ọgbà kan péré bàbá kan wá gbé kọ́kọ́rọ́ ọgbà yìí lé yín lọ́wọ́ pé ẹgbà ọgbà tí gbogbo orú nǹkan àlùmọ́nì a fẹ́ fún yín láǹfààní kẹ́ mọ́ lónú bẹ̀ fódìdí oṣù kan ìfòdìdí oṣù mélòó oṣù kan oṣù kan inú bẹ̀lẹ́ wà ẹ̀ẹ̀mí jáde ẹ̀ẹ̀mí jẹ́ kí ni jẹ́wọ́n ẹ̀ẹ̀mí bọ́tàkù ònú ẹ̀ amóṣù kan gbogbo ń tẹ́ ẹ bá lè kú gbogbo bí tẹ́ bá sì lè kó sí ẹgbẹ́ di gbogbo ń jẹ́ ẹ bá lè kó nínú dọ́là tàwíhun nínú náírà tàwíhun nínú rìyálì nínú góòlì nínú sílvà nínú àlúùlù gbogbo ń jẹ́ ẹ bá lè kó láàrin oṣù kan o àti gbogbo ń jẹ́ ẹ lè fi kó kódà kí àbá fún wa bèèrè pé ah, kí n bá gbé àpò ṣàpàṣàpà wá fún ah ẹgbẹ́ wa ah, ká ní ká gbogbo wa fún ẹ mọ́ ìgbébọ́ àyẹ́ta ikú tó bá láti lè kókó jù tọ́dún ní ah, irú bọ́ọ̀sì dáhùn wá rí wá gbé mi lẹ́ẹ̀kan o ẹ̀fẹ́sì láláwọ̀ ṣerú ẹ̀rí ẹ̀ẹ́bá ní mọ́ sí wọ́n tí ó tó wá ní tí a lè kó dídí trọ́ọ̀tù wa ẹ̀ẹ́bá tí a ní kó tó tọ́ bá ta lè kún àmọ́ oṣù kan péré ni lọ́lọ́nú o oṣù kan tó bá lè ní wọ́ ọbẹ̀ ó ṣe é ṣe kọ́ mọ́ wọ ẹ̀yin mo gẹ́gẹ́ dáhùn bóòlù ẹ̀ palẹ̀ mọ́ka ẹ̀ nísìn oṣù tí ń bọ̀ lẹ́ wọ kí lẹ́ wàá ṣe pé ọjọ́ mẹ́jọ dẹ́ lọ bí tẹ́tẹ́ wọ̀. jẹ́mọ́ tó ti wọ́n jẹ́mọ́ tó ti wọ́n wọ́n wà intimidated ni wọ́n wù pé ah inú afárá mi nírú ayé ah ẹjọ́ ta sọ bì kan wá ní káwá ní mọ̀lẹ́bí ẹnìkan náà lọ́bẹ̀ ó wá lọ jáde kò wá di kankan mú wa ẹnìkan ní àá àá ló gbọ́dọ̀ kó bẹ bí ni <laughs> ọlọ́kọ̀tà tànù wa. ìjẹ́ tẹ́ bá fẹ́ múra kalẹ̀ láti lọ wáyé láti lọ rí kó kan ẹ dákun ṣé owó èlùbọ́ àtọwọ́ rẹ̀ sì lẹ́mọ̀ wá ẹ̀dá mọ̀ jẹun bẹ́ẹ̀ ṣé yóò lẹ́mọ̀ múra kalẹ̀ dè bàbá mo fẹ́ kán mọ tàmí lóhùn o yẹ bẹ́ẹ̀ ni mo mú owó rẹ̀ ti àtàmàlà kọ́ ẹ láwọn sílẹ̀ yóò mọ̀ múra kalẹ̀ yóò rẹ̀ ti múra. ìkọjá ibi kó kan sí jazakallahu khairan bàbára yín bá kákẹ́ lọ ọ̀rọ̀ kágbára yín kakọ̀ ẹ jẹ gbèsè lọ rè eré ti tirẹ́là lọ́dọ̀ Dangote kọ̀ńténà lọ́dọ̀ Dangote máa kó gbogbo ẹ̀ pọ̀ lọ́dọ̀ Dangote ẹni tí wọ́n kàn yóò balẹ̀ pé àkẹta mọ̀ jáde ni gbogbo ẹgbẹ́ra tí dákúndì ò bá sọ́ra rẹ̀ ẹ̀rà àwùjọ pa àtọwọ́ rẹ̀. wàláhì sọmọlélàhì wàtàlá oṣù rọmọdọ́ọ̀nù lágbára ju tá a fi wé yọ. oṣù so preparation tó yẹ ká máa wá ṣe ni pé káyírọ̀ bọ̀gọ́ọ̀lù ní fúrúsọ́tún kọ̀dìláàjẹ̀hùd kárí ní an opportunity which may not return kárí gẹ́gẹ́ bí opportunity tó ṣe pé ó ṣe é ṣe ká mọ́ ìlú ẹ̀ mọ́ opportunity tó ṣe pé kí ni ó ṣe é ṣe ká mọ́ ìlú ẹ̀ mọ́ torí ìtàgẹ́lọ kó nú ẹ̀pọ̀ buhaya ọlọ́run èmi àti ọlọ́mọṣẹ́ àjárí nǹkan kó nù Ramadan oríire nù Ramadan ọlọ́mọṣẹ́ àjárí ṣe dáadáa tí Ramadan mú wá ọlọ́mọṣẹ́ àjò tẹ̀ wá lọ́wọ́ àkọ́kọ́ ni pé Ramadan dáhùn yìí oríire tó mú wá ó pọ̀ púpọ̀ ó pọ̀ kọjá tí a máa fi ẹnu lásán sọ ọ́. Ah, nínú àwọn oríire tí Ramadan mú wa tán bá bí èmi àti nísìn pé a fẹ́ wà lìjẹ́nà àbá wà lìjẹ́nà kí ni yóò jẹ́ sí wa ẹnu dá ń kí torí kí láti ń kí ká ní mọ́ wọná ká sì lè wọ àwa sì dúpẹ́ fọ́lọ́ pé àwọn èsì rábì àtúlà àdàwíyà táwọn ojú bí mọ́ ń parọ́ mọ́ tẹ́lú ní ohun òsìn lọ́wọ́ ọba láàlìjánà tí ní wà láàlìná ohun òsìn náà tó dá àlìjánà tó ibi tó bá wù ọlọ́run kójú òun sí nítorí ó kọ̀jẹ́ sí náà níbi àlẹ́ṣì òun nífẹ̀ẹ́ ọlọ́run dé ògógó òkúrọ́ a máa ń sin lọ́run ni torí ń retí oore tí ó fún wa a sì ń páyà

ṣe wá rálì náà táwọn wáyìí àti náà náta láàfẹ́ wọ̀ yìí hadith kan bẹ́nu sahih bukhari àti muslim hadith wà fáwà abu buraira radiyallahu ta'ala an abu buraira ló gbẹ́gbà wọ́rọ̀ náà wà lánàbí sọ pé ìdá idha a ramadan la ilaha illallah shahru ramadan fursatun kọ́dílá àtẹ̀rọ opportunity tá a lè mọ́ rí mọ́ ní Ramadan ó lànàbì ní ìdájá Ramadan pé tí Ramadan gba ilé ti wọlé futihat abwabul jannah ó lànàbì ní wọ́n wá sí àwọn lẹ̀kùn àlìjọ́nà lẹ̀ futihat abwabul jannah àwọn lẹ̀kùn ní ọgbà àlìjọ́nà wọ́n wá sí gbogbo ẹ̀kalẹ̀ وغلقت أبواب النيران níbi kan wà gólèkọt àbíwábú annáà ipé àwọn lẹ́kún lé náà wọ́n wà tìpa futihat àbíwábú janna wà gólèkọt àbíwábú nìran gbogbo bí tó wọnú lé náà wọ́n wà tìpa ní ẹmọ túbọ̀ rẹ̀ ẹ gbogbo tí àwọn àwọn kan ní wọ́n gbọ́ àdífì yóò ní ara tá ń sọ nìyẹn àwọn àdífì tán máa ń gbà wá tí ó takò látàì ìgbà tó sọ pé nínú Ramadan wọ́n ṣílẹ̀kùn àlìjánà kalẹ̀ ṣé èèyàn lè wà àlìjánà kó tó di jọ́gbé dàlìkìyàmọ̀ ní aláọ̀sí látàì ẹ̀ ń kàn máa takò àdífì ẹ̀ ìsìláìlẹ̀ ìgbàgbọ́ yìí ìdínú ta bá ń dárú ọlọ́ àwọn èèyàn mẹ́ọ̀mọ́ ní ẹbí wọ́n lẹ̀ yẹ́ bí wọ́n lẹ̀ kọ́ àwọn nǹkan tó ti ń mẹ́nu báyìí àwọn ń tẹ́ ẹni kákàmọ́ ṣe wà àti wa lọ ó náà lọ ti ń takù ẹgbẹ́ wà àtúntà kan ṣe lọ báyìí nìtì wọ́n ti kọ̀ndẹ́mù àdíìsì nìmọ́ra wọn lọ́wọ́ torí pẹ́ pẹ́ sọ́pọ̀ lọ tí wọ́n ní ẹ ni wọ́n tilẹ̀kùn lé iná e ìtumọ̀ rẹ̀ ni pé àwọn nǹkan tí ó máa ń èèyàn wọná àwọn in tó lè jẹ́ sábà bí iná fáwọn èèyàn tólúwa rẹ̀ ó fi wá dọmọ náà àà nígẹ̀rí ṣe ẹ sílẹ̀kùn àlìjọ́nà kalẹ̀ ẹ àlìjọ́nà àtẹ́gbà àlìjọ́nà kó máa fẹ́ kí sí àlìjọ́nà náà lè máa wù àwọn èèyàn ṣe ẹ wá jẹ́ abọ́ sí reality lóòótọ́ ẹ̀hànnà tó bá yẹ ẹ̀hànnà dúnú àwọn èèyàn bí rọ́mọ̀dọ́nù bá dé kí náà wọ́n ń bì yóò jẹ́ ní ọlọ́run ọ̀rọ̀ ẹnu rẹ̀ yóò dọ̀rọ̀ ọmọ àlìjẹ́nà eré àṣẹ rẹ̀ yóò dì ní ọmọ àlìjẹ́nà wọ́n tilẹ̀kùn àlìjánà lẹ̀ wọ́n sì tilẹ̀kùn bójọmọ́ wọ́n tilẹ̀kùn náà lẹ́yìn náà wà súnfìdá ti ṣayàpì ọ̀tàkùnrọ̀ náà a ni wọ́n tún wá jẹ àwọn ọmọ èṣù wọ́n dè wọ́n ṣẹ́gẹ́gẹ́gẹ́ ìkan bá ní ẹni wọ́n dè wọ́n ṣẹ́gẹ́gẹ́gẹ́ táwọn èèyàn máa ṣe jìnà nínú Ramadan ni wọ́n sì dè wọ́n ṣẹ́gẹ́gẹ́gẹ́ lóòótọ́ àmọ́ àwọn àṣẹ́kùbọ̀ àtàwọn nẹ́tíwọ̀kì tí ṣe ìtọ́ọ̀nù tó ti lé ìkalẹ̀ yóò yìí máa ṣe kílò jẹ̀mọ́ yóò yìí máa jà àmọ́ kò sí bí rọ̀mọ̀dọ́ọ̀nù bá dé gbogbo aburú ayé yóò kọ́kọ́ ṣe kílò jẹ̀mọ́ yóò kọ́kọ́ wálẹ̀ náà ìṣìrọ́mọ̀ ní ṣáàrí rọ̀mọ̀dọ́ọ̀ ní ẹ dákun irú opportunity yìí wá dé wọ́n wá sílẹ̀kùn àlùjẹ́ náà wó kalẹ̀ fún wa wọ́n wá ń tilẹ̀kùn ilé iná ó wá yẹ ká wá múra àbí kò yẹ ká múra. nítòkù ni pé ilé iná tí wọ́n sì yí káwa náà mọ̀ wulẹ̀ mọ́ lọ́rẹ̀ẹ́ ṣiṣẹ́ náà mọ̀ àmẹ́ni tọ́lọ̀ ti kọ iná ní ẹ̀mọ́ parí bẹ́rẹ̀ ní kí wọ́n ti tilẹ̀ fún náà tẹ́bí ọmọ èṣù mọ́lẹ̀ fún táwọn ṣàyàfí ìlú mọ́ti jẹmọ́ ẹni a bá ti korí ibú mọ́ owó òtún wá máa lọ rèé mi lẹ̀kùn tèbí àdìmọ́ fẹ́ wọná ẹ̀ẹ́yẹ lómi nínú oṣù Ramadan gbogbo aburú ayé pátá àsìkò tó mọ́ ń wù òun kóun mọ́ ṣe tiẹ̀ Ramadan gánà ọlọ́mọ sọ̀rọ̀ tèmi àti ilẹ̀ àwọn yìí àwọn apagídí wọlẹ́nu ìnádùn wọn ni ó kó bá wọn agídí ọkàn ọlọ́dà kò mọ́ ṣètì wa bẹ́ẹ̀ anábùwà muhammad sallallahu alayhi wa nínú hadithi ní ànábì ni lillahi inda kulli fitrin utaqa alọ́pọ̀túnítì ńlá ní ramadan a ní gbogbo ọjọ́ tá a bá ti gbààwẹ̀ báyìí bá a bá ti wá ń sínú lọ́wọ́ àwọn ẹnìkan bẹ́ẹ̀ ìdájọ́ ọ̀pọ̀ ọmọ náà ni wọ́n ti ń bẹ lórí wọn ẹnu pé rọ̀mọ̀bọ́ọ̀nù dé wọ́n gbààwẹ̀ wọ́n wá ń sínú ọlọ́wọ́ sì mọ̀ ní ìwọ abọ́kùn ìjọmọ náà kúrò lọ́rùn rẹ̀ ìwọ náà abọ́kùn ìjọmọ náà kúrò lọ́rùn rẹ̀ àwọn táwọn yìí èdè èèyàn kan péré gbogbo ayé o kìí ṣe ọgọ́rùn èèyàn gbogbo ayé o èèyàn mélòó ni yóò ṣoríire yìí Ọlọ́run nìkan ló mọ iye wọn kálá bá ti ń bẹnu ọmọ náà dàpọ̀ mọ́tà túkú ọ̀rúgbò túkú okùn ọmọ náà mọ́tà túkú ọlọ́run wa. ọ̀kanu ní gbogbo àsìkò. bákan náà nínú hadith mi anábùwà muhammad sallallahu alaihi wa sallam ó ní inna lillahi tabaraka wa ta'ala utaqaa fi kulli yawmin wa layla. ó ní gbogbo inú oṣù rọ̀mọ̀bọ́ọ̀nù ọsán rọ̀mọ̀bọ́ọ̀nù ọlọ́run ó máa tún kún ìjọmọ náà kúrò lọ́rùn àwọn ẹnìkan alẹ́ rọ̀mọ̀bọ́ọ̀nù yóò máa tún okùn ìjọmọ náà kúrò ní ọrọ̀ àwọn ẹnìkan wà muslimin wa layla da'watan gbogbo kí láti gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan ó jọ́kùnrin o ó jóbìnrin o ní gbogbo ọ̀sán àti ní gbogbo alẹ́ àǹfààní kan wà fún gbogbo wọn nínú Ramadan àǹfààní pé èyí tó ọba ilé tọrọ ń gbà náà wí bẹ́ẹ̀ ni ó ti jẹ́ bẹ́ẹ̀ wí bẹ́ẹ̀ ó ti ṣèkínú jọmọ́ tẹ́ pé opportunity ta lè ó lè mọ́ sí bíbẹ̀ jẹ́bẹ̀ náà ọlọ́run ó gbà ó àmà àti ṣe nǹkan mí fún ọ. àmọ́ká lọ́sàn-án rọ̀mọ̀bọ́ọ̀mù ni ó wá lè ṣe é ṣe kí ìwọ fọkàn sí gé bóyá aago méjìlá ọlọ́run ọba fẹ́ ṣe fún ọ kọ́lọ́run pè sí ìrọ̀lẹ́ àmọ́ ó ní in a day àdúrà kan bẹ tó ọba ṣe àgbà látọ̀ náà lálẹ́ kásùgbà òtótó àdúrà tó ọba ṣe àgbà jàmáà mùsùlùmí ẹni bá jẹ́ sí rọmọdọ́ọ̀nù pọ́ mú lọ́wọ́ ọwọ́ lo ọ̀sán kan nu rọmọdọ́ọ̀nù ọ̀fi ṣàdúrà àpàláyọ̀ pàdánù ọ̀rọ̀ èpè dídì bìrì ìlú ṣẹjọ́ sí ó wá rí òmò rí báyìí ṣé yìí èmi àti ní òyìn àti ìjọ ní àwọn kan èmi mo ní Ramadan ọ̀sán rọ̀mọ̀dọ́nù àdúà wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ pé kan ṣàdúà àtìgbà àti ẹ̀rẹ̀ ti bẹ́ oníbẹ̀ mọ́ ọdún wá sí inú tán kó tó di tààrí tó ṣàdúà àgbà ṣe mọ̀ pé oríire ta wí tó wá lè bọ́mọ̀yàn lọ́wọ́ àbí ò lè bọ́mọ̀yàn lọ́wọ́ tó lè bọ́ àbí ò lè bọ́ ó lè bọ́ níjà mọ̀nà tó lè fi lè bọ́ ọ̀nà tí ó fi bọ́ ni pé nígbà tó bá wá gbààwẹ̀ tó wá jáde ní látago méje àárọ̀ tó parí iṣẹ́ rẹ lọ kọ́ tí ẹ̀ máa lè jòkó ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kọ́ fi ṣàdúrà fúnra rẹ̀ ẹlòmí ò mọ̀ pé èèyàn máa ń jókòó àdúrà lọ́sàn-án rọ̀mọ̀dọ́ náà kèé jòkó rẹ̀ yóò ti lọ fiṣẹ́ yóò ti lọ tajà yóò ti lọ kiri gan tó bá lọ gbogbo ẹ̀kí lọ gbogbo ẹ̀kí tán tó bá tún wá wá mọ́sálásí èyí tí ó tún mọ ibi lọ níbo ni fáànù ti ń fẹ́ dáadáa wà yóò wá súbọ ọkùn kálẹ̀ ní ọmọ ní àkódà wọn lóòrùn aláwẹ̀ kan lálùbáríkà ó lálùbáríkà àdúrà aláwẹ̀ ń kọ́ ramadan opportunity ni o lè má padà wá o èyí wí yìí kèé tẹnu àwọn àfáà kọmọ́ àrò kó jẹ ti dábáì mayawá wà fáà tí ó mẹ́ta àdúrà fún lọ́sọ̀lọ́sọ̀ àwọn àgbà pé ìwọ gẹ́gẹ́ fún ara rẹ̀ láfúnláṣẹun àwọn opportunities bá nílé lẹ́yìn pé káwà bá kan mọ́ tẹ́ pẹ́nu àwọn nìkan lónìí dọ́dọ̀ ọlọ́run ẹwọ́rú ìdí ọkùnrin ojúkú nìdí oníṣúfí ni lọ́dún náà lọ́hùn tó ní ìwọ ọlọ́run ló mọ̀ bóyá ó jálàbí rẹ̀ kan ní òun ṣe dáadáa fún wọ́n wá lọ́rẹ̀ rẹ̀ jàfà wá láti Senegal ọwá rẹ̀ jàfà wá láti àwá sí ìbẹ́yà yìí ọwá lọ Senegal lọ́rẹ̀ jàfà wá ìwọ́n wá ń sàdọ́ àfún ara rẹ̀ ṣẹ́nu rẹ̀ lè dọ́dọ̀ lọ́wọ́ àá ojú bí wọ́n mọ́ ń tẹ̀yẹ̀ bá ó ní jẹ́nu tí ẹ lè dé ọ̀dọ̀ ọlọ́ ibo lọ́lọ́ òfin sọ fún ọpẹ́ nu ẹnìkan ò lè dọ́dọ̀ níbo ló sọ fún ọ jẹ́ ìwọ tí wọ́n pèrè láàfà kí ló sọ fún apá inú tiẹ̀ ló lè dọ́dọ̀ lọ òkúrọ́ ni ẹ̀ náà òkúrọ́ ni ẹ̀ kò sẹ́ni sẹ́nu rẹ̀ ò lè dọ́dọ̀ lọ jọmọ ẹ̀dá fún ẹmẹ́jẹ káwọn àfà àkótọ́ yìí máa wo ẹnu yí ọ̀la yóò lè dọ́dọ̀ lọ sòkè sòkè tó náà bá lọ́pọ̀ gbogbo ọdún náà ìsẹ́yìn olùwàníwà ìdá sàálákà kí ló wí ìbáábí kò sọ pé wà ìdáàsà alákàlẹ̀ òlàmọ́ ùhá ní ìtọ́wí ni pé wà ìdáàsà alákà ìbáábí táwọn ẹrù mi bá bèèrè ń pa mi lọ́wọ́ rẹ̀ àwọn ẹrù mi ó kó àbá àbínú àwọn ẹrù mi kódà ó kó kèbèrí

hàn lẹ́bi kẹrẹ́mta àlàyé eléyìí lọ́wọ́ ló dá jù mí lọ ìtú wa sọ lọ́nà pé ọlọ́run ọgbàgbé pé kọ̀lákítà ó bẹ̀ fún olódà wo ẹgbẹ́ ti wí kọ̀lákítà ní mìnàrí níbi náà lọ ti dá mi àbọ̀ ọ̀mọ́ ni wà kọ̀lákítà wúmi jírín ọ̀sìjọ́hùn láti wo ibi ẹrọ̀fọ̀ àwọn awísẹ́ àwọn yẹn kó máa mọ̀ ní tètálì lónìí mọ́bì ìmọ̀ ti wó àìmọ̀kan níbi ìràn yìí torí bí ẹ bá jẹ́ ìmọ̀kan bí ẹ bá ní iná lójú

ẹ̀wẹ́ tó ní ìmáàmù Bukhari ọgbọ́ lárúbáwá onídìí tí ìtàdára bí jàmádà olóògbé tó rọwá òṣè káàrí ìmáàmù Bukhari ló gbáwá ọ̀sìn ní ìmáàmù Bukhari ọgbọ́ lárúbáwá ẹ̀rí mi ní túnlọ́ ti wínú pípọ́ lọ́wọ́ jẹmọ́ bí a wá ti lọ rí orin mẹ́ta gbígbà tí bí ṣe ìdáyé ti wá tó yìí tó kọ̀ǹfrọ́ǹtì ọlọ́run tó yìí ìjọ ọlọ́run wá láàpárun ìtọ́nù bá tún wá sàdúwà kọ́ọ̀lọ́pàá àǹdírni ìlà yóò mi yóò bá àtúwò olùyọ ọlọ́run mo gbọ́ pọ̀ ti pa mí àmọ́ mo fẹ́ tọrọ nǹkan kan àdúrà tí mo fẹ́ ṣe ni pé fa àǹdírni ìlà yóò mi yóò bá àtúwò a ti títà a ti gbọ́ a ti ti ṣe mọ́ra a sì ti gbà ẹ̀dàkù ẹ̀yìn gbọ́ kan túbọ̀ pé ṣe ìdáni kúrí tèrè àwọn ọ̀kú ti àdóhùn òkúrí ó kú ṣèṣọ́nù kú kò lè kú ọlọ́run ti gbàdúrà rẹ ẹ̀dàkù ọlọ́run tó bá wá lè gbàdúrà sí ìdáni bó ti yẹ ìrìnà tó torí pé wo òjí wá kéwú àbá àtọwá ń parọ́ fún ọ pé ẹnu òre ò lè dọ́dọ̀ ọlọ́run ìwọ náà ti tẹ̀ lábàá gọ̀ọ́gọ̀ọ́ ọlọ́mọdé agọ́ òun tẹ́rí ẹni tó bá gọ̀ ní á ti fẹ́ lórí pé àpá kan bó tàdúà aláìrọ́ ní bẹ́ẹ̀ ǹjẹ́ ìgbìmọ̀ bẹ́ẹ̀rẹ̀ àwọn àfáà jẹ mọ́ ń wò àwọn náà ń wálé ayé àbá àmọ́ wálé ayé wọ́n fẹ́ gun ọkọ̀ àbá fẹ́ gun ọkọ̀ ǹjẹ́ àfáà jẹ lọ bá gbogbo bá bẹ́ẹ̀ náà ń pẹ́ ẹgbẹ́ kọ́lé yìí ìyẹn bí ẹ̀sán bá dé tó bá donate ilé fún tó lè gbélé ń fún yín ni àbí yóò mọ̀ gbé bẹ́ẹ̀ yóò mọ̀ gbé bẹ́ẹ̀ ni yóò tẹ̀ máa bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ó ń jáde pé pátúà kan bá ń bẹ lẹ́nu ẹ̀ tó lè kọ́kọ́ jẹ tó ní kọ́kọ́ lójú yóò kọ́kọ́ ṣe sórí ara rẹ̀ má dọ́lù ara ẹ̀ mọ́ lọ́dọ̀ àwọn àbá mọ́jábà kan kó tẹ̀ ó yóò kọ́kọ́ ṣe fún náà bàbá tó wá padà sínú súnà náà bá a fẹ́ fún èèyàn súnà gan ní kakọ́kọ́ gbé láti orí ara wa ọwọ́ ni mọ́ bẹ náà nísìnyí náà fún ara mi ẹlẹ́ẹ̀kejì yóò bá sì ní alára ò lè ò hàn bí alára ẹlọ́bọ̀ ń àdúrà fún ibi ọdún fún ẹ̀yà tí wọ́n gbá ẹ̀fọn ìwé ẹ̀fọn òṣìwò ní àná iná kan aláwọ̀ yóò dúró tẹ́kí nǹkan sí àlè tẹ̀sẹ̀ ibi tí ń ṣàdúrà náà lò ayé ẹ̀gbọ́ ibẹ̀ ni ti ń pẹ̀ fún kódà ìmí ibi tí ń ṣàdúrà yóò tún mọ gbọ́ pàṣùmà èmi ò tún mọ gbọ́ ayé lóyún àtayé bímọ kódà ibi tí ń ṣàdúrà lọ́wọ́ ìwọ́ tún pè wọlé ẹ̀rọ àbúwà lórí àdúrà ni wà lórí àdúrà ni ìgbà yín lò

ẹ máa wí eléyìí láàárọ̀ ẹ máa wí eléyìí lọ́sàn ẹ máa wí eléyìí lálẹ́ ẹ máa wí ó ń gbélé wa lọ́wọ́ ká máa wí so ìdí nìyẹn gbogbo mùsùlùmí ká wá bò láti gbàdúrà ṣe fúnra wa ẹ wá tún wá wá dúró àdéhùn sáà nẹ́bùwà Muhammadu fún wa yìí ìgbé nínú Ramadan gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan wà inna li kulli muslimin kulla yawmin wa layla da'watan mustajaba gbogbo mùsùlùmí ló ní àdúrà tó bá sí lọ́sàn nínú Ramadan tọ́lọ́wọ́ gbà èyí tí ó ṣe lálẹ́ nínú Ramadan tọ́lọ́wọ́ gbà sọ́rí pé èmi àti ẹ ní àṣẹ́sì sí àdúrà wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ nínú 24 hours ìkan lọ́sàn opportunity wà ní ọ̀dọ́dà opportunity kọ́ tí wọ́n bá wá mọ̀ Ramadan lò dáadáa kan máa tẹnumọ́ gbólò rọ̀bẹ̀nà àdínà fi dúnìyà hasanatan wà fi àkírọ́tí hasanatan wà kìlá àdábànà ó parí jama lára àwọn oríire tí oṣù Ramadan tí ń kó bọ̀ rí àti ní oṣù gbọ́dọ̀ fi ṣeré ló fi opportunity ni èyí dárí a lè bá rí mi ìmá a lè má rí mi ìmá anẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam àwọn iṣẹ́ wá pọ̀ tó wá láàálẹ̀ fún wa tó ṣe pé ẹni bá fẹ́ ṣoríire rọ̀mọ̀dọ́rùn lóòótọ́ kò gbọ́dọ̀ fi àwọn iṣẹ́ ṣeré iṣẹ́ àkọ́kọ́ الصيام في رمضان الصيام في رمضان gbígba àwẹ̀ nínú Ramadan láàrú oríire tí Ramadan kó wá àwọn èèyàn kan Ramadan yóò dé wọn nígbà àwẹ̀wò ó di ẹ̀dọ́ àwọn ọ̀dọ́ kan ọgbọ́ inú olè bíbí panú ọlọ́mọ́ka ìní àti yínkúnnú wọn nínú iṣẹ́ tá a máa ń gbájúmọ́ jù nìyẹn o ní àṣìyàmù fi o ní ká gbáwẹ̀ nínú oṣù Ramadan iṣẹ́ ńlá ni ìgbà tó yẹ Ànábì fẹ́ sọ fún wa ó wá lọ́lọ́run bá ń sọ̀rọ̀ àdíṣe níwájú àdíṣe lọ́kọ̀ọ́sí olólùwà ní asọ́wọ́mọ́lé wà á na àjìjì bí ọlọ́lọ́ ni irun tẹ́ ń wò yẹn o sorry ààwẹ̀ tẹ́ ń wò yẹn o líì èmi ọlọ́run ní o èmi jìlẹ̀ ni tó bá gbààwẹ̀ gbà fún wà á na àjìjì bí èmi nìkan náà mo sì mọ bí ẹ̀san rẹ̀ ṣe tó o. gbogbo ṣe olóore pátá à ń kírun ládàrẹ̀ ní ládàrẹ̀ ó ní bọ́ bá tún jẹ̀ mọ́ ó ní tọ́ bá dáa kí ó ní alukur'an anabi ni bí yẹ bá ta harfu kan ní alukur'an mélòó nù láàdá mẹ́wàá anabi ni kan dùn yìí sọ. So, kìí ṣe kọ́ ka alif láàrin mímu ó ní alif harfu kanu kó jẹ́ gbá àwọn àfá àtàlàyé kìíní kan láàrin ẹ̀yẹ gbogbo wa máa ń tú harfu tá nàbì sọ sí hurufu ìjà ìjà ẹ pé sọ pé alhamdu harfu làmọ́ pé wà mẹ́ a ní márùn-ún àbí a ní oníkímọ̀ hadithi kìí ànábì sọ gbogbo àfa àkọlótú bẹ́ẹ̀ o gbogbo àfa àkọlótú bẹ́ẹ̀ àwọn àfa àti fàmọ́ra wọn lẹ́nu ọjọ́ ti pẹ́ pé hárfù tá ànábì gbádànù níbẹ̀ o kìí ti kálímọ̀ júmlà ló gbádànù pé ẹ má ṣe bí n tí ń wí ní alif lam mim pé bọ́sì alif alif tó padà wá fi rẹ̀ pé kálímọ̀ ni tó túnmọ̀ sí pé alhamdu harf alhamdu harf eléyìí kan sheikh islam ibn taymiya ta alayhi rahmatullah àwọn adolé lórí àti àwọn ba'd al-muhaqqiqin min ahli al-ilm ṣùgbọ́n nínú àwọn àfáà náà kan túbà àti mọ́jú ìpè níbi alhamdu yẹn harf mélòó márùn ló wà mẹ́ ẹ̀dàkùn àti márùn ni àtẹyọ kan ni òwò nílẹ̀ kéré ní méjèèjì bí kíkí alùkùránì fi wá níládá tó pọ̀ tó kò bá àwẹ̀ jẹ̀mọ́ kò bá kíni kò bá àwẹ̀ nínú àdíjì kan náà bí ní mọ̀ ń sọ ọmọ yóò mọ̀ fi tẹ̀lé ìlà ó lẹ́ni báyìí lè gba àwẹ̀ ọjọ́ yẹn pé seventy years ló fi jìnà síná kò ní ṣerú ẹtí atẹ́gùn náà lè fẹ́ rẹ̀ ìrì seventy years kéèké ní táwọn amọ́tò seventy years ọjọ́ kan ẹ̀dá kan ọjọ́ bẹ́ ń wí kéèké sínú Ramadan o tọba kan gbàwẹ̀ Monday ọtí ṣe oríire báwọn tọba gbàwẹ̀ Thursday ọtí ṣe oríire báwọn kó bá wà lọ rèé jẹ́ Ramadan nǹkan. jẹ́ tó wá mórí ire tó tún wà ní Ramadan subhanallah ah ọlọ́dákú mọ́jà mọ́síwálẹ̀ tó dìyàn tán náà Ramadan ṣẹ́wọ̀n fàájì ti ń bẹ dáa mọ́ kí pé man kana akhiru kalamihi la ilaha illallah dakhala al ẹni tó bá jẹ́ tó ló gbẹ̀yìn láyé ó kọjọ́ náà gbààwẹ̀ dàkọ́lá àjẹ́nà yíwá àjẹ́nà kéèkọ́ rọmọdọ́nù bá ìyẹn ni pé káníyàn lọ gbà àwẹ̀ àlàmísì lánàá ó wá dalẹ́ ọjọ́ ló bá àwẹ̀ ló bá kú mọ́júmọ́ ọjọ́ náà ló bá kú ilẹ̀ fúráìdì òmọ́ tí ó jọ̀sán ló bá dé kínú ló bá kú ó sọ ẹ á mọ̀ pé èmi àti a máa ń sojú kòkòrò ká pé kẹ́límọ̀ àbí ẹ ẹjẹ́ a máa sojú kòkòrò pé ká gbàwẹ̀ ẹ̀gbẹ̀ ní ayé wa náà ẹ dákun bí rọmọgọ́ọ̀nù bá wá dé téèyàn wá jẹ́ ni tí máa ń gbàwẹ̀ bí tí tó bá dénú rọmọgọ́ọ̀nù àlìjánà ń jọ pé ń súnmọ́ àbí òsúnmọ́ ọlọ́dákùnmọ́ sí wa lọ́mọ náà tọ́pìkì tó fún wa lé ní ó lágbára púpọ̀ wàláhì tọ́lá opportunity ta lè mọ́ rí mọ́ ní Ramadan láṣẹ gbọ́dọ̀ gbìyànjú pé oríire tí Ramadan mú wá yẹn báwo lóríire yóò ṣe ní bọ́ mọ́ wa lọ́wọ́ but ó kàn ń bè mí inú jẹ́ pé ọ̀gọ̀rọ̀ àwọn mùsùlùmí tẹ̀ mọ́ báyé múra kalẹ̀ sí Ramadan kálukú ti lọ́rin lùbọ́ kálukú ti lọ́ra rẹ̀ sí ti lọ́ra bọ́ọ̀bìtà kálukú ti lọ́ra bẹ́ẹ̀ lọ́wọ́ pé kí ló dé

Béèyàn jẹ Dàbídù ní táàrí yóò lọ yóò gbà Kódà, ìgbà táàrí ó tún mọ́ sọ̀rọ̀ ni ní ìmọ̀ sàúrù mọ́ọ̀mí àtẹ́mù. Ó ní sàárì tó dá sí mú mi ní máa ń jẹ jù, ó náà ní kó jẹ Dàbídù. Sọ̀rọ̀ ìgbẹ́lú gbọ́dú ọkàn yá kan nínú. Àti Dàbídù ní ẹ̀ká Meanwhile, bí èèyàn bá bá mọ̀lá jẹ́ sàárì yóò bá ládà sàárì sàárì àbí? Tó bá tún wá lọ rèé sí dàbídù dáàdì mẹ́bí rẹkọmẹ́ndì jẹ́ sàárì, ẹ́sùn àládá fún wa ni. Ayúbọ̀ abẹ́ òtorí pé láàrọ̀ oríire tí Rọ̀mọ̀dọ́nù kó wá nìyẹn. Àolúwa òdákùn, oríire Rọ̀mọ̀dọ́nù mọ́jọ bọ́fẹ́ mi o. Mọ́jọ bọ́fẹ́ mi o. Ó là ń kà yìí.

àdúrà tó ẹkọ́ ọmọ tí lọ́sàn án ọ̀ṣẹ́ ibi ẹkọ́ ti lálẹ́ ọ̀ṣẹ́ àwẹ̀ tó ẹkọ́ ọ̀gbà ọ̀gbà ayọ̀ kó máa mọ̀ bèèrè àwọn bèèrè kan ẹgbẹ̀n ẹ̀yàwó tó yóò díṣo ìjẹ́ tó lè mọ́ tí ó jẹ́ kìlúkú yẹ kí náà níyàwó tó ọ̀sí ìjọ ìjẹ́ sí ẹni tó ọ̀sọ́ ìjẹ́ eré kí lẹjọ́ ń ti irú relationship wo lẹjọ́ ń ti mọ́kùn bá wà rẹ́rù rọ̀bọ̀dọ́ nu ẹwú bá nábì ti láàánú tó nítorí ká nábì ó sàmí képe sí jìbìrì ìlú kan nù àwọn ọmọdé ọ̀rùn láyé ọ̀wọ́ ní kí kó tọ́ fún ọlọ́tọ́ kó ta fún ọlọ́run ta fún ìyàtí amúra sí àlùjẹ́nà awẹnu ẹ̀rá kókó lọ rí jẹ́ pé ẹ̀wà lọ rẹ̀ nígbà ní ẹ̀wà ayé ẹ̀kọ́ yẹn tó bá wá lọ rèé jẹ́ pé àwẹ̀ rọmọdọ́ọ̀nù lèyàn wá gbá ọlọ́run nìkan ló mọ ilé ádá lóbi jẹ́ pé gbogbo tó bá mọ̀ kó lè sokùn pakọ́ ọmọ lè gba àwẹ̀ dákùnmọ́ sí iṣẹ́ tó bá mọ̀ pé ọ̀ gbàṣẹ́ pé oníṣẹ́ ọwọ́ ni ọ́ pé bọ̀ tó bá lọ gbàṣẹ́ yẹn iṣẹ́ yẹn lè kọ́ dí kó o lè ní strength ní ìsìnbíyà bíríkìlà kó wá lọ rí bá tẹ́ bẹ́kìnì nínú Ramadan ọwá pàwọn lébọ̀ ìwọ lébọ̀ tí wọ́n náà mọ̀ pọ́ ń gbáwẹ̀ ọwá lọ rí eru gbọ́ngbọ́n ẹwà ti jẹ́ dẹ́kìn fà ẹ̀tún wá ti overnight ó wá ti dàrí ọwá wó ń wokú wo kalẹ̀ ó wá rẹ̀ ọ wá lè gbàwẹ̀ ìwọ lọ síra rẹ̀ o kódà ọlọ́run lè síjú àánú ọgbọ́ àmọ́ ipò sínú nú àwẹ̀ oríire kan lọ́sọ̀nù kọ́ ọ san padà kò lè tó kọ gbà lásìkò tá ní káwọn èèyàn máa gbà. so opportunity ni Ramadan fún wa ẹ dákun ẹ má jẹ́ àjò bọ́nú wa lọ́wọ́ o ẹ̀dìbá tí ń ṣàdúrà látàárọ̀ pé gbogbo àlà ń sàmí wa nínú hadith غفر له ما تقدم من ذنبه sẹ́ni bá gbàwẹ̀ Ramadan ìmọ̀ẹ́nẹ́ ní tí gbàgbọ́ sọ́lọ̀ ń pọ́lọ̀ ní àgbàmọ́wàgbà wá sì sáábà àti ní ríro kan láàdáwọ́dọ̀ ọlọ́run àní ẹ̀ méjìlá àti lọ́gbà rẹ̀ àníyàn mo tẹ̀ láti ọlọ́run tàbí àtàníyàn mo ń retí ẹ̀san láti ọ̀dọ̀ ọlọ́run anábìlẹ́ni bá ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀san tí ń retí tí wọ́n kún ẹ́sà aládá mi ìfọ́ ọkàn gbà wẹ́wà mú wá ní pé wọ́n wà tàforíjì ẹ̀ṣẹ̀ tó ọ̀sẹ̀ tíwájú mọ́ ọlọ́dàkùn wọ́n tàbí àforíjì opportunity ni ta lè má rí mọ́ oná nìrún tààrọ̀ wíṣ táwọn bàbá wa ń lẹ Yorùbá tán máa ń pè fún wa ní àṣàmù à ìran àṣàmù nǹkan ńlá ni o ìran ọmọ ìyá mi má jẹni tí ò ní máa kí àṣàmù o àmọ́ kí n tó máa sọ lọ́mẹ̀ kọ́kọ́ sọ́ra fún ìran méjì kan níbi àṣàmù rẹ̀ àwọn ìran méjì ọ̀rọ̀ wọn dàbí ẹni tí tiẹ̀ ti jóná ni ọlọ́run níjó kò náà mọ́ ti wà àwọn yìí àwọn òní kan ṣe má jẹ́ wọ́n kó bá wọ́tọ́ ní kan ṣe ìran méjì ni wọ́n ìran àkọ́kọ́ ó láwọn ìran tó ṣe pé nígbà tí wọ́n bá ti sínú mágírìbì tán báyìí kò ní ju ìṣẹ́jú mẹ́wàá lọ ó sì pèrò ìṣà fún wa máa ná gúnnú mọ́tọ́lájí wọn òkè ẹ̀kọ́ ni ẹ mú omi orí ẹ̀kọ́ ni ẹ mú ẹ má mú ìsàlẹ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ nìkan ni ẹ gbé mú ẹ má jẹ oúnjẹ aláta láníyàn pé ìran asámú táwọn bẹ́ kí ẹni bá jẹ nǹkan aláta atálè kan lórí kí ló bá asámú wọn náà ń pè ní asámú mọ́tò òsì bá àgbápò méjì náà kó sínú ìran bí jẹ́ ìran méjì ìran kan ní ìran tí wọ́n sáré pé òun immediately àbí some minutes after Maghrib tí òun ìṣáyò tí ìwọlé wọ́n ti pẹ̀rù ó wà bẹ̀rẹ̀ ìrun ìṣáyò ìrun ìṣáyò ti tó mọ́jọ́ ìnirú wọn mọ́jọ́ wọn kú bá alakụba nínú iná kejì tọ́jọ́ máa ó tó ṣe pé táwọn ọba ilé ti bẹ̀rẹ̀ ìwá sábúbá yìí express ni tí máa ń gba ilé báyìí èmi ṣe bí nàìjíríà wà yìí nìkan ni irú rẹ̀ wà ní tonígbà wà yìí náà ta kéré jù báyìí lọ ta kéré jù báyìí lọ dáadáa tá à ń bẹ́lẹ̀ kí ó irú àwọn àwọn asábọ́ bẹ́ẹ̀ làwọn wákàtí àwọn afọ́ àgbọn mi rí pé bẹ́ẹ̀ àyín náà àti ẹ̀pọ́n bẹ́ẹ̀ èmi ti túbá tèmi ẹ̀yìn kọ́ èmi ewu arúgbó kí wọ́n o lálákòóbá ni wọ́n irun express dákùn mọ́jẹ̀ wọn kó bá wọn ọlọ́run lọ bẹ́ẹ̀ sìn farabalẹ̀ ẹ̀yin jàmá mọ́sálásí ní ẹ̀pẹ̀rẹ̀ ayé aago mélòó la fẹ́ máa kírun ó ní kálukú lọ sínú ẹ̀là ẹgbẹ́ ìsago mẹ́jọ ẹgbẹ́ ìsago mẹ́jọ kọjá ẹgbẹ́ ìsago mẹ́sàn-án tó bá wù tó bá wù yìí ìkó ní kálukú jẹun kódà kẹsùn díẹ̀ tó bá dago mẹ́sàn-án ẹ̀jẹ̀ àpàdé ká bẹ̀rẹ̀ ìṣáyà àti tàràwì èyí tẹ́ bá lè kílé tó bá tún lè gbìyànjú ẹjẹ́ kí rákàtí ẹ máa kí ẹjí ó máa gùn bó bá ti gùn tó lẹ́ṣe sórí ire tó lára ásámú ásámú nìkan orí ire tó kó wá wá nínú ọmọdọ́nù fèjì kékeré wàláyé orí ire ńlá lásámú nìkan fún rẹ̀ orí ire mí tí wọ́n oṣù Ramadan fúrúsọ̀tún kọ̀dùlá dawood ọ̀lá opportunity ní ramadan a lè má rí má tó gbogbo nǹkan nínú ramadan gbogbo nǹkan ló kà lórí rẹ̀ gbogbo nǹkan nítọ́bá ilé ti dáwọ́ ní báyìí ọkọ̀ oríire ọlọ́mọdá ti wá lọ́mọ àlùjẹ́ náà ọlọ́dá kùnmọ́ ti wá lọ́mọ náà ìgbàdá lẹ́bí ọ̀ṣọ́ nìkan ní hadith arábìnrin ma ń kọ́ hatta yansarif kutiba lahu qiyamul layla arábìnrin ní tọ́ bá gbèrò aṣáájú tó wá bẹ̀rẹ̀ ìrun pẹ̀lú imam kò wá kúrò lórí ìrun àfìgbà tí màámù tó parí ìrun rẹ̀ anábi ni wọ́n sì kọ́ ládálẹ̀ fún pé àtàsìkò orú ìṣá ìbáyìí ló ti bẹ̀rẹ̀ sí ní yẹn náfílà tó fi gàtùkò rún àṣùmá irú dáadáa tí wọ́n kọ̀ bùn oró sì sùbọ̀ kú kalẹ̀ ẹwà àdúgbò orílẹ̀ tí ásámú nìkan kó opportunity ramadan wa lè mọ́sẹ̀ ní ìmá tẹ́lẹ̀kọ́ ni ẹ kódà ìṣá ìdí wọlé tó 8 nìtì alhamdulillah tẹ́lẹ̀kọ́ ni ẹ bẹ̀rẹ̀ tó 8 ṣe ìṣirú ìtọ́lá ìtò 7 àbí 7 ló padà ń tó ó yà gbóyẹ lọ sínú ẹgbẹ̀rẹ̀ ayé tó bá di láì ẹjá pàdé ẹ jẹun ẹ tún rí umu alájà ìyá akérìkan tó bá ti dago mẹ́sàn-án lọlù ẹjì ni o ẹgbẹ́ mọ́tẹ́lá sí ẹgbẹ̀rẹ̀ nọ́bílà nínú tó tún wá dáa táàtùmọ́ bí kí a sámú ní tàràwí ìdínà ìdí pé tàràwí ìṣòdò èyí tàràwí ìṣìn tó wà ń jámúrò ní nínú kéwù irun àti sinmi ni inú pé pé yẹ kí láká méjì àbí mẹ́rin ẹ̀sìn ẹ̀rì láà inú mọ́sálá tí ìdọ́lọ́sí ẹ̀mí ó ti dáadáa báyìí ẹwà fíríjì kan tó nítumọ̀ ẹgbẹ̀tẹ́gbẹ̀tẹ̀ ń bẹ̀rún ẹkó tẹ́ bu ọ̀tà síbẹ̀ ẹ bá ti kírun áta méjì kan jẹ́ ti fàágùn jẹ́ sinmi díẹ̀ ìka tó ti ẹbọ́ sínú fíríjì ẹ wá àwọn dìfẹ́ńtà disposable cup kan báyìí tá máa ń ṣe bíi pépà àbí láìlọ́nù báyìí ẹ máa fi mú ká mú sákẹ sọ́nù síbì kan kẹ́ẹ̀kẹ́ wọ̀n bí mọ́sálásí lẹ̀ wà kẹ́ẹ̀kí tàràwì yí kókùn dáadáa ó rí ilé ní alìbárí ní ìmá rọ̀bọ̀dọ́nù ní ilẹ̀ mọ́bọ̀ aláyé mọ́ ẹ̀dàkùn mọ́ ti wá tóun ẹlòmí irú tàráwì tí ó wà mọ́ wákàtí tàráwì mẹ́gbò ti dá tàráwì bá ti ní ṣẹ́jú ẹ̀dógún kó ẹlòmí bá ti lọ́rọ̀ ìdẹ́ àmọ́ tó wá ń lọ́rọ̀ bí jí ẹni iná àtọ̀ ìná kàlùkà ó sáà náà ó ìmọ̀mù rèé ọlé ìyàn olè ìjọgbọ́n fíkìlù wákè lóòótọ́ ó yẹ ká pe àwọn ó yẹ ká pa àwọn èèyàn ní àkíyèsí yẹn báwọn ìmáàmù a máa ń sọ́dí irú jàmáà tó wà lẹ́yìn wa a máa ń orí èèyàn tán jẹ́ àmọ́ tó ti bẹ́ẹ̀ àtúgbọ́dọ̀ sọ́ra wa dọ̀lẹ́ oríire kan tó wà aláàlèmọ́rí ní ìmọ́ ásámú nìyẹn ẹ̀dàkùn ẹjá sí ẹ̀mí ìkí àti ẹ̀dúgbẹ́ àwádìí bọ́nú lọ́gá Nàìjíríà ẹnìkan yìí sọ fún lánàá náà ara ló ìbò pẹ̀tọ́ àwọn tẹ́jẹ̀ ara Canada wọ́n láwọn tẹ́jẹ̀ tó declare another four weeks ìbáwọn látago méjìlá àná onítọ̀ ẹ̀mọ̀ báyìí gọ́ọ̀mẹ́ntì rẹ̀ bí gbé lọ́gbà kan wá báwa nìkú ẹ̀kọ́ dáko torí rọmọdọ́ọ̀nù tọdún tó lọ amọ bí ó kù sí lára wa ṣòkò sí mọ́nù ẹ lápò ẹjẹ́ àgbìyànjú ẹ̀ ẹjẹ́ aṣojú fún wa o ìyẹn náà tún lára àwọn oríire tí tí o kó wa fún wa Muhammad sallallahu tún pé pé lára àwọn oríire tí ó kó fún wa ó ní pé àwọn iṣẹ́ tí èèyàn máa ń ṣe tí ó sì ti níye gbèsè ẹ̀sìn ládá tọ́lọ́wọ́n ọba máa ń san fáwọn èèyàn lé lórí ẹni ìjọba bá di rọ̀mọ̀bọ́ọ̀lù àwọn iṣẹ́ bẹ́ẹ̀ ó dẹ̀ di àdìpẹ̀lẹ́ àdìpẹ̀lẹ́ àdìpẹ̀lẹ́ ẹ̀san lókùté yóò máa gbà lórí ẹ̀ anábíwá Muhammad sallallahu alaihi wasallam anábí jó yíwa pé ta iná ọmọrọ tàbí ó ní ọmọrọ kan tí yàbá ilé ṣe nínú Ramadan tá àbílù hajjá ó ló sì máa ń ṣe dédé hajji ọmọrọ nínú Ramadan yóò ṣe dédé hajji ó ní ọmọ ìyá kan kìí ṣe olówó rẹpẹtẹ kìí tún wá sọ̀lọ̀ sí ó ti ní iye kan tí mo ń dá pamọ́ dábọ́ tí mo fi di owó múra rọmọdọ́nù ó múra rẹ̀ yẹ kì í yẹ ẹlòmí náà bẹ ó ní owó bẹ́ẹ̀ lọ́wọ́ kò pláàni ìwé ìfúra rẹ̀ rí yóò máa sí ni àyíwọ̀n àfádúwó ìkalẹ̀ kí lọ fi ṣe múra à ah, bóyá ti bá dá lórí ilé mi kí n kọ́ lọ́wọ́ èyí bàdé bì kan mo fẹ́ ṣe jù mọ́tò mi mo fẹ́ ṣe kinní kan mo fẹ́ ṣe mọ́síná àwọn àtọmọ ẹgbẹ́ rẹ̀ lọ nípa ọ̀nà yàrá yẹ̀wò lórí mọ́síná. wọ́n hàn àrílẹ̀ mọ́ àwọn jẹ́ àlìjẹ́ náà rèé àwọn ṣe ládá bó ti ẹ̀ká wọ́n mójútó nìyẹn nínú oṣù Ramadan bákan náà nínú àwọn nǹkan tó ẹ̀ká mójútó dáadáa nínú oṣù Ramadan kèéfì adùn ayé iṣẹ́ àlìjẹ́nà ni òun náà ní ká máa mójútó ìṣìnà pàtàkì jùlọ tààjílò ká máa kánjú láti máa ṣe anábìrin la yazalu an-nasu bi khair ma ajjalu al-fitr fa akhkharu anábìrin láwọn èèyàn níyẹ̀ wọ́n ní gbò tí wọ́n máa bẹ lórí oore lópin ìgbà tí wọ́n bá ti ń kánjú sínú tí wọ́n wá ń lọ́ra jẹ sàárì a máa ń kánjú sínú rẹ̀ tẹ́wárí ìsínú àdéhùn kan bá wá ń lẹ̀ yorùbá wọ́n ti polówó àwọn fíkì kan fún wa àmọ́ kò sínú tíra ọpọlọ náà ti gbé wa wọ́n máa ní àgbàwẹ̀ gbàwẹ̀ tó sí yọ̀ọ̀sì dáwẹ̀ òun náà lẹni tó lọ́ra kílẹ̀ mọ́ dúdú ó tó di pé ń sínú wàláì a sì mọ̀ọ́mọ̀ gba oríire lọ́wọ́ wa àwa sọnù sínú kànga níbi tá a máa ń kánjú sínú ilé ilẹ̀ ò ní tí ìdúdú ara ń tá a máa ń sọ tá a fi máa ń sínú ó ní róbóróbó òòrùn ẹ̀há ẹwú róbóróbó náà yìí ẹ̀dá kan ẹ ń tan iná yìí tí ó lè tàn ẹ bá ń tan. ṣe rí tẹ̀rí tán yìí òòrùn nu tí robóróbó yìí bá ilé ti wọ̀ oòrùn ti wọ̀ táà bá sí robóróbó yìí mọ́ ìsinú ti tó àwọn sọ̀hábí àmẹ́gbà Muhammad tí wọ́n bá kí ìrún mọ́ gírìbì tán káàdì gbígbọ́n ní mẹ́sọ̀ yìí tán bá kí ìrún mọ́ gírìbì tán wọ́n wá mú òkúta láti rubí wọ́n wá fi lákàlàkà ó fi lákàlàkà ó wá sọ òkúta láti rubí tẹ́wọ̀ pé ibi tí ó bẹ̀ balẹ̀ bí imam oníbẹ̀ bára fẹ́ ṣe dáhùn lọ́kàn ṣẹ́rí ibi tí ó ti lọ balẹ̀ lọ́ọ̀kan lọ́ọ̀kan àwọn sàádé wọ́n sì máa rí òkúta níbi tí ń lọ tí ó fi débi tí ó balẹ̀ iná bá àsánà kò sí náà kò sí street light oyé jì sọ́tọ́ light ìmọ́lẹ̀ ẹ̀sán mọ̀ tó yí fúngbà tí ó rùn wọ̀ tán ẹ̀ náà ni wọ́n fi máa rí ẹ̀dàkùnṣe ilẹ̀ dúdú ni wọ́n rí yìí irú mọ́gírìbì táwà ń sí láwùjọ wa ìjẹ́bí yàn bá ju ìpẹ́ láti inú tábùlà yìí tẹ́nu bẹ̀rún táàdì tẹ́lẹ̀nulé táàrí kálí mọ̀ pé àsìkò sínú oríire kan nípa tó kanjú sí níbi táwọn èèyàn máa ń kanjú sí inú dé lásìkò ànábì wọ́n a máa kanjú títí oòrùn bò ní tí ìwọ̀ wọ́n ìṣẹ́bó ti ànábì ò fi kọ̀ndẹ́mù àwẹ̀ wọn gbà lọ́rẹ̀ يا واسمه asma bí tàbí àti ìsìnkú ìsìnkú àná ó sọ ilé Umar bin Khattab dala tààrà àná wà ní sábà tàbí nàáyé ó sẹ lásìkò ojú wọn náà. gbogbo nǹkan ilé ẹ̀dá òye kọ́ a kàn ń sọ oríire nù fúnra wa. bákan náà sàárì ní jíjẹ oríire lòun náà ẹlòmíì nínú wa oúnjẹ sàárì yẹn kò láì ẹ̀ awárò pé nǹkan dáadáa ní nǹkan tó àdámọ́ sí gbẹ fún oríire lòun sọnù ẹlòmíì sì mẹ́ wá ilé jẹ́ fàyíwá yóò mọ̀ pọ́ọ̀sì yóò mọ̀ yàgbẹ́ mi. àmọ́ sọ rí kó oríire sáà oríire sáà rí bá a lè mọ́ gbọ́mọ lọ́wọ́ fi nǹkan kan sí àṣẹ. kódà bóyá pé ọkàn ọ̀ra sí irú kọ́ọ̀kù kí ní báyìí ọ́ sì mú mi gẹ̀ẹ́ méjì. tọ́ba abẹ́ ṣe dàbí bó ṣe dàbí dùn róró kan lọ́ọ̀kàn rọra jù ẹnu tó jẹ èyí náà kí ni yóò máa jẹ. sáré lọ́gbẹ̀ẹ́ ìgbà nọ́bì náà ó sì rẹ́kọ́mẹ́ndì tààrí fún wa kí ló fi rẹ́kọ́mẹ́ndì ẹ̀ dàbídù ni ó ní ni'ma sahurul mu'min atamu tààrí mùmí ní tó dájú náà ní kó jẹ èso dàbídù àníwọ̀ tọmọ ń dáàmọ̀lá kò dáa wà mọ̀lá náà dáa inú rí ó lè àwọn mọ́ta ní ẹnu mi yóò jẹ àmàlà yóò tún wá pọ̀ fúra sẹ́gbẹ̀ẹ́ bá rí kí ó rí inú kéré inú ọbẹ̀ kan kéré ẹ̀ ọ̀yàgbẹ́ rẹ̀ yóò dọ̀ ó tán náà nù àwọn ìpàdà gbọ́ náà ni ẹlòmí náà tó bá di àsìkò sínú báyìí ìrẹsì ẹ̀wà rẹ̀ dòdò rẹ̀ síkè rẹ̀ kíníkà rẹ̀ nílò àti wọ́n fìtà nílò tí olómi ó wà sí àfihàn aráàbí tí ó yí à nínú sọ yìí nígbà tí gbàgbé látàárọ̀ tí wọ́n fi kọ́lá dára dá sínú àjíní bẹ́ẹ̀ ìsínú yẹn kọ́ àwọn oúnjẹ tó bẹ́ẹ̀ sì sínú kò á dìmọ́ dáadáa àwẹ̀dáwí yóò kan sínú ní ọlọ́mọdé àti rọrùn fún wa bákan náà nínú àwọn oríire tí oṣù rọmọdọ́nù mú wá ọjọ́ ti lọ a máa sọ ilé o náà ni pé gbogbo ẹni dọ́lọ̀ ọba ni kò ní owó ó mọ̀ ń wù ní káàmọ̀ pẹ̀lú wa láti èdè nínú ẹni tó lè rí orin kónú rọmọdọ́nù lówó jẹ́ kan bówó rẹ̀ bá ti mọ̀ náà lọ́ọ́ fi kó oríire mọ̀ owó a fi ra àlìjẹ́nà gán nínú Ramadan owó lọ́nà o àwọn mọ́sálásí kan wá bọ́ sí gbà lọ́nà rádà dídùn ra ọ̀sán ra tí wọ́n fi sínú kówó lẹ́ẹ̀kan máa fi sínú tán bá ilé jẹ́ dàbí dùn rẹ̀ fi sínú gbogbo tí olóore tó ṣe ń jọ́nà ládàá rẹ̀ wọ̀lọ́gbà tọ́lá àbá mi ni ṣé dàbí dùn ló wọ́bẹ̀ ni àbí oúnjẹ tí èèyàn jẹ̀dẹ̀dẹ̀ tó bá dé parí ẹ̀ máa dáná ìsọ̀rù fáwọn èèyàn sọlé rẹ di ilé òde lásìkò rọmọdán tọba tí mo gbójú tí ọbẹ sọ lẹ́nu yọdún táwọn imam pàdé àpòwọ̀ pẹ̀lú ayé òbí mẹ́fọ́ ọ̀rọ̀ ń kó wọlé kalẹ̀ wọ́n kà máa lára ẹni ọlọ́nkan àwọn olùdáadáa fẹ́ wọ́n ti máa gbé ẹsẹ̀ àpò wọlé wọ́n máa dáná wọ́n kọ́ wọn ajá níta wọ́n máa dáná táwọn yẹn bá ti wá sí mọ́gìrì kan máa jẹ́ àjẹta kan máa jẹ̀ sínú oríire tí ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé ìwọ tó o bá sínú fún èèyàn kan èèyàn yẹn ọlọ́run ó wà lọ́nu fódà rẹ̀ ìjọ tó o sínú fún yẹn gbogbo iṣẹ́ ládá tó ti ń ṣe láti àṣùbà tó fi di àsìkò sínú wọ́n à nígbà tí ẹ̀ lọ́wọ́ rẹ̀ àmọ́ wọ́n lọ́nu fáìlì ẹ̀ wọ́n kọ́pì ẹ̀ báyìí wọ́n wá pèsè ẹ̀ sínú fáìlì tiẹ̀ ẹ wá dúró oríire o ẹ wò ká ní pé bá ti sọ̀rọ̀ lọ́wọ́ inú rọ̀mọ́dọ́ làwà báyìí ká ní látàṣùbà gbogbo adájọ́kó yìí kùránì làwọn kà aká kùránì dàgbùta agogo ìrọ̀bẹ̀rẹ̀ wà sílẹ̀ ìgbà agogo mọ́kànlá kọjá káwá ní wà kùránì làwọn kà ó sọ́dọ̀ agogo mọ́kànlá kọjá abẹ̀rẹ̀ wà sí tábà parí nìsín àgbà pẹ́sọ̀rọ̀ ànáńsà tábà parí àkírun zuri àkí zuri tán ẹlòmí ti bẹ̀rẹ̀ nọ́fílà ẹlòmí iṣẹ́ àgbà ó tún di ásírì wọ́n tún ní tẹ̀sí dìde àtúgbọ́ tẹ̀sí ó wá dásìkò sínú ẹ̀dàpọ̀ sẹ́wọ̀n gbogbo àtúgbọ́ aládàá tó pọ̀ àbáwọn aládàá tó bá a ti pọ̀ tó yìí bẹ́nìkan bá ilé lọ rí gbóúnjẹ wá tó gbéṣò wá awájú oúnjẹ rẹ̀ amú rẹ̀ gbogbo wa pátápátá wọ́n lọ́nu fáìlì gbogbo wa wọ́n wá kọ́pì ládàtà àgbáńjọ́ nì wọ́n sì lọ rí fẹ́ẹ̀tẹ̀ sínú fódà tẹ̀ ìkẹ́kọ̀ọ́ òsì ní dínkù nìjọ wa olówó kú oríire àbí òkú oríire olówó nìkan wá kọ́ èmi àti ẹ náà alìkínú ẹ̀ ọkàn sọ fún ìyàwó rẹ ni káníwá àtàwọn ọmọ méjèèjì mẹ́ta lọ ráìsì bìbí kàkànlẹ̀ mọ́ ń tè ní ó fi bílíkì kankun tó bá kàn ti wá sí mọ́gbìnì bóyá ìmọ̀mù ni ó bóyá nìkan nìkan jẹ́ nìkan lápá ya ẹ̀kọ́ rẹ̀ sáà báwo wá ni sáàmọ́ mú lọlé rẹ̀ kẹjọ mọ́ rújọ́ lọ padà bẹ́rọ ìlọ ṣe tọrọ ẹjá náà àtẹ́ẹ̀lẹ́ jẹ́ ilé tọrọ àá bísmìláì nìkan gbóúnjẹ rẹ̀ bọ́ta fún lọ́sàn mú mú rẹ̀ ti jẹ́ ìwọ ni wọ́n máa ń tọ́ mẹ́gbà lára rẹ̀ yóò jẹ kó yóò ìwọ ti kún ọ ti kó ládàá rẹ̀ kéèjì tẹ torí súfì àbáwọn súfì máa ń kó sí ara wọn irọ́ tó máa ń pamọ́ra wọn ó lẹ́lẹ̀ kan tí bá máa ń fa láìláìlá láò ládùúgbò yìí tí wò ní ọlọ́run kan bá wá dé gbogbo láìláìlá láò tí máa ń fa báyìí inú apẹ̀rẹ̀ ní ìfàájú tí ó mọ̀ lọ fọ́ọ̀lù sínú ọ̀dọ̀ òní òní pálapàla nìyàn èyàn wà láì èyàn nítorí súfì láàárọ̀ àti kó ponú jòbà àti dọ̀sán ọlọ́mọdé ni pé èèyàn máa ń kó láádá ìfà láádá láàrẹ ọ̀nà tó sì di kó lónú Ramadan so mọ́ wùlẹ̀ sọ bá yí sọ́lẹ̀ kan máa wé hàn tí mo lè rí ṣe báyìí tí mo lè fẹ́yàn 200 ẹ̀rẹ́ kọjọ ọgbọ́yàn 200 ní kọ́sọ́mà bí ìmọ̀ bóyá ilé àwọn ọmọ ìwáṣù ní kí ó rí àwọn ìwáṣù wà táwọn ọmọ ìwáṣù bá ti wà àwọn ọmọ ìwáṣù èyí lówó lọ́wọ́ ọmọ ìwáṣù tààrà àná máa ń jẹ sọ bí ìmọ̀ ẹ bá ń wọ ọmọ kan tí ó rẹ ní máa rán lé kéwú ń mú kọ́sọ́mà Abdullahi kọ́ ọgbọ́n lọ sí lọ́dọ̀ nìkan kan mọ́ ọba ti gbà wẹ̀ kódà kọ́ máa sọ́ọ́dì tàbọ̀ lọ́dì wá sínú tó wá sínú lọ́dọ̀ náà kí ló wọ́n lè tó wá sí lọ́dọ̀ ah, kódà wọ́n bẹ àti mo bẹ́ èyí mo bẹ́ á jẹun yìí ni ìwọ ni wọ́n máa ń tọ́ mẹ́ta lára rẹ̀ ó jẹ́ ẹsẹ̀ pé táwù yìí èèyàn bá ilé bírú táwù yẹn bẹ́ẹ̀ torí nílẹ̀ Yorùbá yìí ó ní ah, ó ti mọ tó òun ṣe ní ìràwọ̀ rẹ̀ nílò kádàrà wọn ìjójú ẹ̀rí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ìgbọ́n fẹ́ fún ó sàrà kí ni wọ́n bínú sí mo wé ti kádà wá rẹ̀ ní ó fẹ́ lò Yorùbá á ah, nǹkan sí wá gan o èyí wọ́n sọ kíní gbẹ̀lá àdúgbò wa yìí sọ ládùúgbò yín àyè náà mo ti gbé lóòótọ́ ẹ̀yìn rà gbé àwọn èèyàn pàtàkì pàtàkì ló wáyà àdúgbò tí wà náà èèyàn pàtàkì ni wọ́n àmọ́ tí mo fẹ́ wí ni pé àwọn tó máa ń wí lọ́rùn àwọn ẹni tí yàrá kan tẹ́ kọ́ gan wọn èrí wíńdò sí sí òun ni ó tún mọ ẹlẹ́nìkan kádàrú òun àtàdí ti kí òun tọ́ ẹni tó wá lóòrùn rẹ̀ lọ àdíjì kí òun bí yíò máa ń lọ àdíjì kí rẹ̀ yíò nǹkan lè padà bá bólé rẹ̀ yóò bá kọ́ tọ́ílẹ̀tì kódò lè ra mọ́tò sí ń dì ó lè mọ san sálárì fún ẹ̀dá àjọ gbé sí sẹ́yìn àdíjì kí rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ láti bí ogún ọdún ọ̀rí yàrá kankan parí tọ́ílẹ̀tì rẹ̀ lọ rí pàánù fi gbóyì òun lọmọ ń yọ́lẹ̀ wá wẹ̀ tẹ́lẹ̀mọ́ yọjú wọ̀ ọwọ́ rẹ̀ nìkan tí ó mọ̀ lárí jìkì rẹ̀ amọ́kọ́dù kò ó tó pé à tí bẹ́ẹ̀ dú blàtì lọ́ padà kọ́ parí bọ́tù mọ̀ ìgbúmọ́tò ẹ̀rọ kó mọ̀ lárí jìkì rẹ̀ kò wá dáa ó dàmọ́ sọ̀rọ̀ mọ́ o ó dáa bí ó dáa ara wà yìí ni fún bọ́ bá lò á tó dà ní ọwọ́lé ó kí láàbà ní àríjìkì ti ń bẹ lọ́wọ́ ní tí ìrìnà common sense ni o a ń tó ń bọ́ sí bọ́ sí ẹnìkan kò lè wá rírìkì ẹnìkan olúwa ni wà máa mi ń dá bá ti fil ard illa ala Allahi rizquha tawhid ló bàjẹ́ mọ́ wa lọ́wọ́ àkídà ló bàjẹ́ mọ́ wa lọ́wọ́ dákun ìwọ máa jẹ́ kí orí yorùbá ó discourage rẹ o ìkan náà wà lùfàwà wọ́n travel lọ Saudi Arabia doctor kan PhD ni o in Islamic studies ó wá mítì wọn mo ṣe wá lẹ́kọ́ sáwọn lọ́wọ́ ah ara yàní tọ́lù ilmi jẹ́yẹ inú rẹ̀ wá dùn sí wọn sán ìyá àfàdàdà nílé àwọn àtọ́ tẹ̀lé àwọn káàkiri àtúntí lẹ́mìí pé àpòkò oríire ní ìkó ládá lára àfáì wọ́n wá jọ ń tẹ̀léra ah, wọn wọ́n jọ ń tẹ̀léra wọn ìgbà tó wá jáde kò rúmọ́ gíríìdì tọ́fẹ́ kírò nínú haramu kan dání ní mọ́sálásí ànámi ìrójìpọ̀ àsìkò àwọn olówó mọ́kàṣìrí àwọn mọ́ṣẹ́ ládátà wí ẹnìkan ti wá gbóúnjẹ wà wọ́n máa ha fún gbogbo àwọn èèyàn kó ti alóbà àwọn afáwà tí ó rí làwọn náà bá gbóúnjẹ èyí wò ti sọ́nà fún wọn tẹ́lẹ̀ àwọn bá sì gbóúnjẹ làwọn bá jẹun pé tọ àwọn sí inú tàwọn ìyẹn ti wá wá wọ́n ti láàbò rẹ́ mo ti rí wọn nù áwà tó ṣe ẹ̀rọ tó rí àti àwọn wà bẹ́ẹ̀ ládá tí wọ́n bẹ́ gbà lára yí kọ́ à ẹlòmí ti ṣe fọ́ọ̀rù fún mi o tọ́ọ̀bá yà ṣe tààrà mi lókù àwọn tó mọ iye ẹ̀nu ẹ̀dàkùn gbogbo ẹni tó bá ní wà náírà nínú wa ọ lè ṣe lára ìṣe èmi àti yín náà bá ti ní dájíkà níwájú àdáyà lè ṣe kò ní ìdíkọ́ bọ́yẹ̀ púpọ̀ ṣe léyìn kọ̀ọ̀kan ní kọ́ ọlọ́mọ ìwà kan ní kọ́sítọ́mà pé ìwọ sáà bọ̀ ilé mi ni wọ́n mọ́ wá jẹun àwọn oríire tí rọmọdọ́nù wa kó wá ó wá pọ̀ àsìkò ti lọ àmúyẹ ká sọ ọ̀gá rẹ̀ ó náà ní òru Laylatul Qadr òru Laylatul Qadr subhanallah kẹrí pé yìí ò bá rí gbogbo oríire sínú rọmọdọ́nù tó bá rí oríire òru Laylatul Qadr sí ó kú oríire òru ẹyọ kan péré ni òun àmọ́ torí pòrù yẹn tóbi ọlọ́run wa mọ̀ọ́mọ̀ lọ gbé sí àsìkò dáadáa mú díẹ̀ ká tó lè wà àsìkò dáadáa mú díẹ̀ ká tó lè ṣe kírun ká tó lè wà lọ́lọ́run wa lọ rí gbé sí ọlọ́run mọ̀ọ́mọ̀ lọ gbé sí mẹ́wàá gbẹ̀ kódà nẹ́bì náà ó dààmú ànábì ti kọ́kọ́ wá sí four ten days of Ramadan kó tó discover pé kìí ṣe bẹ̀ ló wà ó tún wá sí second day ten eh, second ten days of Ramadan ó tún discover pé ibẹ̀ kọ́ ló wà kó tó wá discover pé last ten days of Ramadan ìgbà tí ó di dọ́kẹ̀ lànà ìbá sùn ó bá lálàá lójú àláì ló ti wá rí pé ìjọ báyìí báyìí ó ní òrùlé látòlò kọ́dírí wa ó ti discover rẹ̀ anábìsì rèé tó bá ti rí nǹkan tí ó ṣàlùmọ̀ ìlànà àníbáyìí yóò mọ̀ sáré bọ̀ lànà yóò sáré bọ̀ yáyáyá pé kó wá sọ fáwọn kódà wọn là náà bí ń wọ àlìkíbà rẹ̀ ńlẹ̀ báyìí ń wọ ìwọ rẹ̀ ni ó dé báyìí tó bá báwọn sàbí méjì kan tó ń du ọ̀rọ̀ mọ́ra wọn lẹ́nu kí ló ṣe àti nìkan ní ìrọ́jà tó ń exchange gbólóhùn ìbínú ó yá ó ti tó ó ti tó ẹ dákẹ́ àwọn àgbààgbà ẹ gbà tí gbogbo omi sinmi ànábi ni káì ó ní mo ti rí òrùlá tó lọ́kọ́ dé nìyẹn ó ní mo wá lè wá sọ fún yín o àmọ́gbà tí ibi dé àwọn lágbájá tí mo bá fẹ́ jà mo ti gbàgbé rẹ̀ o anábìlì ṣùgbọ́n ẹ máa lọ wá sí mẹ́wàá gbẹ̀yìn nínú oṣù Ramadan ẹlòmíì ti máa rúbá òfin ah kí ló wá ń tàwọn tàbí ẹ̀dọ́ wá ń jà á rí bára rẹ̀ dàtọ́hùn áyà ń sọ̀kalẹ̀ bá nìyẹn bì lójú ogun kò gbàgbé ó ti wá ń gbàgbé yìí o ọlọ́run ló máa mọ̀ fẹ́ jẹ́ ká mọ̀ pé àádáàmú díẹ̀ ká tó kínú ká rí ẹ wo ànábì o ànábì tó fún fámìlì wáyà kan ó ní ká wá sí àwọn ọ̀j ayé ẹ̀kọ́ ká máa wá sí 21 23 25 27 29 níjọ́ ta ànábì tún wá lálá lẹ́yìn láti lò kọ́dírì ó tún fẹ́ sọ máwọn èèyàn ó tún gbàgbé ó wá ní mo ti gbàgbé o ó ní àmọ́ mo kàn rí pé òrùjọ́ tí ó fọ́ọ̀lù sí mo rí pé ńgbà tí mo forí kanlẹ̀ yẹn náà fílà lórújọ́ náà ẹ̀rọ̀pọ̀ ó yí mi ní orí àwọn tàbí bá ń sọ nígbà tí ó wáyé ní ọdún náà tí ẹ̀rọ̀pọ̀ mọ̀ sórí lẹ́yìn ìforí 24 wa wà nínú àwọn ọmọ ìyá mi mẹ́jọ àtàrà wa gbogbo mẹ́wàá gbẹ̀yìn ni ọjọ́ àti kí ni sí nítorí wá tí mọ́ jòkónú mọ́sálásí gbogbo alálẹ́ bí yóò bá wá lè sí ẹ̀yin jẹ̀mọ́ mọ́sálásí yẹn ní àgírímẹ̀tì pé bí mẹ́wàá gbẹ̀yìn bá ti tó ásámú yín tẹ́ bá mọ̀ sí ẹ fàágùn kẹ́ mọ́ parí ẹ̀bí aago méjìlá ságbogbo tàbí kẹ́ bẹ̀rẹ̀ lágo mọ́kànlá méjìlá kẹ́ mọ́ parí ẹ̀ ságo mẹ́ta mẹ́rin òru ọlọ́mọsáàtì wa ó rí wa ìmọ̀ kó mọ́ sàfún wa ní àgbóyé nípa rẹ̀ ó fún wa ní ọgbọ́n àti òye tí a lè mọ̀ fi gbàgbọ́ yọ ọ̀rọ̀ náà وصلي اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك